àyà sọ̀rí à tó ṣiṣẹ́ ẹ̀rí yálà lọ́kùnrin àbí lóbìnrin. wọ́n wà mùmínú. hálùbà tó ṣiṣẹ́ ẹ̀rí yẹn lọ́wọ́ ó ń ṣiṣẹ́ yẹn lásìkò àti ṣiṣẹ́ yẹn lọ́wọ́ lórí iṣẹ́ yẹn tó ń ṣe lọ́wọ́ ìnígbàgbọ́ sí ọlọ́run ló mú ṣiṣẹ́ náà. ọlọ́ni padà náà fi yára wo ẹ̀yà àtàntọ̀ yìí wà. irú ẹni bẹ́ẹ̀ á fún ní ìgbésí ayé eléyìí tó dáa eléyìí tó rọrùn irú ẹni bẹ́ẹ̀ yóò gbé ìgbésí ayé bẹ́ẹ̀. kódà wọ́n lálẹ́ sí yára náà ọ̀hún á jẹ́ ọ̀hún lè hàn máa. ذلك الجزاء بأدوات من أدوات التوكيد بدأ بالله والنون التوكيد الثقيلة لا نا ẹwùká أنا bá lè fi ọlọ́fẹ́ káwọn bí ìgbàgbọ́ tó bá dúró tó ń ní ṣiṣẹ́ olóore kan bí ìfìdímúlẹ̀ ẹ̀san yẹn bó ṣe wà tó ọlọ́wọ́ àfijẹ́ ẹ̀dá wa lójú pé lánàdìsíyá nínú um. òun ńgò bọ́lá ọ̀bá kan ọ̀rọ̀ yẹn nípa ta ló fẹ́ bí àbíta ló fẹ́ dá òtù ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n kọ́rọ̀ yẹn ọba àwa lè ní wéètì lẹ́mìí wa dáadáa káàdì bá a mọ̀ ẹ́ pé ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá a lè yìí ọ̀rọ̀ tẹ́ ẹ̀kẹ́ bí ahasani máa gáàrí àmàlù nítorí àtàwọn ìbáwí àṣà yìí náà ní wípé nítawọn náà ṣe ọjẹ ìṣe dáadáa. àwọn ọmọlẹ́kẹ́wò káwọn náà wọ́n gba mọ́sílápù àwọn àga tí wọ́n tú wáwù yẹn tí wọ́n sọ wípé wàá wù àwọn mẹ́nu wọ́n wà tó méjèèjì papọ̀ ní kábàrù man pé ẹni tó bá ti ṣiṣẹ́ rí yálà lọ́kùnrin àbí lóbìnrin òun náà láwọn àpèlè olùkọ́ náà wà gbọ́ àwọn tẹ̀sílì kankan ò tún bá wọn torí kó pàtẹ́ nìyẹn rẹ́ fún ẹni tá a gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu ẹ̀ lẹ́nu àwọn tó gbọ́ wa wọn lẹ́nu yẹn fẹ́ fìdí múlẹ̀ ọbẹ̀ yìí ìdìbò èrí kan ọwọ́ ni tí wọ́n lọ sọ ní Al-Qur'ani mani amila salihan min dhakarin aw untha ìbáà sọ ọkùnrin ní ìbáà sọ ọkùnrin tó bá ti ṣiṣẹ́ rí ọwọ́ àánú mi òun náà láàmú àkùnrin tó gbọ́n ọ̀wà gbọ́ dèbèrè pálákú sì ni wọ́n pa ẹni tí ó ṣe nǹkan rẹ̀ láti lè fi múnú ẹ̀dùn rárá o ìtàn àbá tú lórí ayé rẹ̀ wípé nígbà téèyàn ti ṣiṣẹ́ yẹn gan-an lọ́wọ́ ìyẹn sì ń jẹ́ ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìgbàgbọ́ rẹ̀ yẹn gan-an ló mọ ṣiṣẹ́ yẹn bó ti yẹ kó ṣe eléyìí òun ló fi ní kéde o òun ló fi ní ẹ̀san ẹ rí i pé ẹni yóò tí ì bá a ṣe ìgbàgbọ́ wọn padà wá lẹ́yìn rẹ̀ kọ́ wà lálẹ́ ti sì yá nìyàwó kí ni ọ̀jẹ̀ tó ń tọ̀ òun lọ sí wá lẹ́yìn. ووضعها موضع الإكرام ó sì gbé àwọn obìnrin sí ààyè àpọ́nlé. eléyìí ló máa fi dùn yàn nígbà tá a bá rí dẹ̀dẹ̀rẹ̀ afọ́fùgbé mu obìnrin mi tí wọ́n bá ń sọ ọ̀ràn gẹ́gẹ́ tí Islam ṣe tó jẹ́ pé àánú torí tiwọn náà ni Islam ṣe tóun náà tó wá rí sí ìfìyàjẹ nígbà tí òye tí ó máa bà ní ti bẹ́ẹ̀ lápẹjúwe islam bá ti obìnrin kó bo ìhòòhò ara ẹ̀ kí obìnrin ó bo gbogbo ara ẹ̀ tàbá lè obìnrin yìí tó bá fẹ́ fẹ́ nu sáátà ìbò ìhòòhò ara báyìí ẹ sì máa wò pé sílẹ̀ yóò kèsè mùsùlùmí yìí. àbítẹ́bá rí ọkùnrin míì náà láwọn kan tí ẹ sì sọ tó jẹ́ màṣáírù díì àwọn ṣáírù díì. yóò sì fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ débi wípé ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ́ sì bẹ̀ máa wúra yín pé à débi tí báwa la gbọ̀ láwọn àsìkò kan sẹ́yìn tí sọ yìí náà ti tóbi abẹ ọdún mẹ́fà nílùú ẹ̀ lọ. àwọn arábìnrin kan wọ́n fẹ́ sáfù lákùrẹ́ ní wọ́n wá lo ìjáàbù tó rọra kọjá ọ̀rọ̀ la dé gẹ́gẹ́ bí ẹ̀yìn wọn sí ọ̀kankan ìbàdí báyìí. bí wọ́n ti wá débi tí wọ́n ti fẹ́ sàjálà orúkọ wọn kalẹ̀ bí wọ́n ti fẹ́ kọ orúkọ wọn sílẹ̀ àwọn tó wá jẹ́ àwọn kọ́dínétọ̀ bẹ̀ wọ́n sàyàrí wọn lọ́wọ́ pé àbídẹ́nà ká tún yọ ìjáàbù yìí kan yọ ọ́ lẹ̀ ìjáàbù lásán ni wọ́n lè ojú inú wọn sọ wọ́n yà nínú wọn lọ. wọ́n wá pé arábìnrin kan jáde bí ìṣe gbàgbé tó láti fi ọdún mẹ́fà bọ́rọ̀ ẹ̀ sí kámẹ́lá tó ìgbàgbé ó kọ́ tí wọ́n pe obìnrin náà. wọ́tọ̀ wá ń jẹ́ orúkọ náà o ní jẹ́ wọ́yà ìyàbẹ́ o. wọ́n ní sísáramá ẹ̀ bọ́tà jẹ́ ká nìyí. wọ́n nígbà tẹ́ni tí ó jáde nǹkan tí ọ̀bẹ ìlú fìlà lọ bí wáìtì kan báyìí nǹkan wọn bí pọ́ọ̀rùn báyìí òun náà lọ́wọ́ ńgbọ́ eléyìí sì sẹ́yìn kó òun lòjá ẹ kó òun sẹ̀sẹ̀ báyìí sísì àwọn corporate jam tó yẹ kéèyàn máa lò ó lélẹ̀ yóò wáyà yẹn lẹ́nu nígbà tí bèbèrè bá ń mọdírètì ẹni tó jẹ́ mùsùlùmí tó ti yẹ kó máa sẹ̀sẹ̀ yẹn so ma nípa ẹni tó ma fọ gbogbo tiẹ kó sẹsì ni tó bá jẹjẹ pé ìhun ni àmà ẹni ẹni tí ó mọ nípa ẹ kí ló fẹ́ sọ ṣùgbọ́n ẹni tó ń kankan jẹ́ lẹ́sìn mùsùlùmí níta pélé òun lẹ́sìn ní já ìlú mùrákàbù torí pé kò mà á yóò mọ wá sí bí ìgbà tó òun mà á ẹ̀yin lè wo sẹ́ni sí kò sí tàbí sí tà ẹ̀sìn wa ò lé eléyìí tàbí òun ló dàbí eléyìí lọ́pọ̀ yẹn lẹ̀ subhanallah àwọn sísá yìí àwọn òsì mọ̀ nǹkan táwọn sọ torí bá àwọn wò wípé à sórí ilé ìdàrú ni àríkèrè kan ti sọ. kí la bẹ́ẹ̀ lò lábala eléyìí ni wípé arábìnrin yẹn ti ní gẹ́gẹ́ bí wípé èyí tí wọ́n ní káwọn ó lò káwọn ó bu ara àwọn dáadáa yìí ìyá ní fáwọn nínú ẹ̀sìn. ó pọ̀ táwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n mú pàápàá jùlọ àwọn orientalist tí wọ́n kà wọ́n gàgàrú sùn tó sì jẹ́ sí pé ẹni tí ọ̀wá wáyé náà òun náà wà á rí gẹ́gẹ́ bíi wípé àbáwọn. até o período um aos kó wá jẹ́ sí wípé wọ́n bá lẹ́ni tí ó fẹ́ nu wa kò sí ìtìyàwó fóbìnrin yẹn ń sọ pé òun ò ṣe wọ́n kà sọ fún ti bá àlè lágbájá ní kò fẹ́ bìdúnì akíndíńjẹ dídín wà lábáhárì kò ní ìgbọ́n sáàkìbì kankan àwa náà bá ìpínlẹ̀ Yorùbá tí wọ́n máa ń ṣe nígbà kan pé wọn ò ní ìrùlẹ̀ sí ákídù. ètò àkàwá lè gbogbo ẹnu sọ ni wípé tí wọ́n máa jẹ obìnrin ń sí ṣùgbọ́n dára lójú pé láwọn ọ̀pọ̀lọpọ̀ wọn so wọn àgbẹ̀ wà akíndùn nìkà kò sí máa rí ìgbà náà ṣùgbọ́n ká yìí. ìgbà tí ẹ̀sìn tó ń sẹ̀ àwọn yẹn dáadáa ni wọ́n tún padà wò ó sì san báà níbi fún arábìnrin bí ìgbà tí ẹsẹ̀ fẹ́ fẹ́ àwọn tuntun náà. Islam tó wá dé tónítọ̀ àìjẹ obìnrin lógún o obìnrin ní ẹ̀tọ́ tiẹ̀. lèrè jáde ní nasíbò obìnrin ọkùnrin lẹ́tọ̀ọ́ tiẹ̀. nínú àyà yìí náà kúmá ó jẹ́ àyọ̀ akẹ́lẹ́ lè lè sáyé làṣọ ìbọn obìnrin náà lẹ́tọ̀ọ́ tiẹ̀. látara bẹ́ẹ̀ ọ̀pá obìnrin ló kọ ẹrú tí wọ́n máa fọ àwọn obìnrin sígbà náà kódà dépò pé tí wọ́n bá wá láwọn ọ̀fẹ́ láàrin wa àwọn bàbá rẹ̀ tó jẹ́ bàbá obìnrin yẹn wọn ò ní kápá kan lórí ẹ̀ àwọn ilé ọkọ yẹn náà ni wọ́n wá ọkọ fún láti ta abẹ́rẹ́ kan tí ó bá fẹ́ eléyìí máa wà sísí kan ní tí wọ́n ń ṣe tó ìṣẹ́jọ́ ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀wọ̀n. sẹ́mi bẹ́ẹ̀ islam dé lélẹ́yìí ọ̀dà amáṣe bẹ́ẹ̀ mọ́ látàkùlù àǹfọ̀sàkùn látàkùlù àwòlẹ́àdàkùn kàṣíyàtà ìmùláàkì. ẹ má pa àwọn ọmọ yín má torí pé ń pa yà fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí islam tó gbé kalẹ̀ láti fi gba obìnrin lóko ẹrú tí wọ́n lo àwọn obìnrin fún. ṣùgbọ́n ìrìn àìsàn òye náà tí wọ́n bá ara mú kàn wáyé pé lápẹ̀jú ẹ̀yìn wọn lọ pé ní ẹ̀ bẹ́ẹ̀ ló tẹ̀ sọ ogún tẹ̀ sọ ga ó ti jẹ́ pé wọ́n ní ká fọkùnrin ní mẹ́rin tí wọ́n ní ká fọkùnrin méjì abẹ́rẹ́ gbà ṣètò àlejò mú ká ronú lọ bẹ́ẹ̀ lẹ́yìn tó ti jẹ́ sí pé ní ọlọ́wọ́n bá àlejò ọlátọ́pà yín rẹ̀ ló wọ ẹrú ẹ̀yin ò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí yẹn ọba tó ní kọ́ fún yín ní méjì kọ́ fọkùnrin ní mẹ́rin ọba yẹn kí máa pọ̀ ń bẹ̀ tó tó ṣe bẹ́ẹ̀ oríṣiríṣi làwọn bá tọ́ka sí torí pé ẹ̀kọ́ ni kò dùn wà lórí kíkà pẹ́ mẹ́ ṣùgbọ́n ìka ń bẹ̀ ni wípé àdámọ́ tọ́lọ́ ń dá ọkùnrin òun ni wípé mẹ́rin yẹn tóun bá ṣiṣẹ́ lórí mẹ́rin yẹn pẹ̀lú nature tọ́lọ̀ ń dá ọkùnrin ó yára tètè di mẹ́jọ ó yára tètè di mẹ́jọ ó yára tètè di méjìlá ó yára tètè di mẹ́rìndínlógún tí nǹkan yóò fi máa pọ̀ sí yẹn ni pé tí táwọn àyẹ̀wò fi ní parẹ́ tí dàgbàsókè fi máa bá turubọkùnrin ìgbàláyè bẹ fún mùsùlùmí kó sáré sí yìí sáré sọhùn. kámúkà sí lórí ẹ nínú kàtà àbátọ kà sí. ó ní pé owó tóbìnrin nínú sẹ́rà islam kò sí dandan gbà pé kó na lórí àárín òun àtìyá ọkọ ẹ̀ kódà lórí ọmọ ẹ̀ nígbà tí ọkọ bá ti gbé responsibility kìí ṣe wájìbù ni kọ́kọ́ máa sọ yàrá pé àwọn ọmọ rẹ̀ ní ìsìn kọ́ ẹ̀kọ́ ra sọ fún wa àwọn ọmọ rẹ̀ ní ìsìn fún ah, dèdèrè ọkọ lè yíwọ̀n tí ò lójú tì nígbà tó bá tiẹ̀ tó sábẹ́rẹ́ fún pẹ̀lú tó bá sábẹ́rẹ́ ẹ̀jọ̀ tó kó lẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀dọ̀ dábò kẹ́ni tó ní lọ́wọ́ tó yára tàbí gbé bùkátà yìí yíyá ni ó pè pẹ̀lú ìyàwó ní ọ̀hà ló wí pé tó bá bá ní mo yá ara rẹ̀ sìnkú ni tá a gbọ́ kàlẹ́ tí ó fi sá ní ti torí tọlọ́n mo fún yín ìwúlẹ̀ béèrè irú omi bí ó sì lálùbáríkà ṣùgbọ́n àwọn ọ̀dọ́ sì lálùbáríkà ṣùgbọ́n kì í ojúṣe obìnrin látara pé kì í ojúṣe obìnrin làwọn àdìsọ yìí pé ní máa lò rọ́jò mùsítáhàlàkù owó obìnrin a máa ń náà I'm sorry owó ọkùnrin ní náà ní máa bá a ṣùgbọ́n máàlù nìṣá àbùmáàlù lèmọ́rẹ̀ á mọ̀ fún o owó obìnrin yóò máa pọ̀ sí náà ní ló máa lọ létí pé èyí tó jẹ́ dandan gbà fún ọdún tá a lè sọ tọ́ka jù ẹ̀rọ ní ká máa ṣe sàárà ìdí sàkábáwọ̀ kan ìsàkábà àtàwọn ọ̀nà míì lábẹ́ kóun ló ṣe ìsáàn lábẹ́ kó ṣe dáadáa sáwọn òbí ẹ̀ àtàwọn míì tó wá tó jẹ́ ṣùgbọ́n lẹ́yìn pé responsibility ló lé kìí ṣe ọ̀rọ̀ àyàn fún o ṣùgbọ́n a ti sọ àwọn nǹkan míì tóun náà lè fi wá àlùbáríkà lábẹ́ bẹ́ẹ̀ kí la bẹ́ẹ̀ lọ lórí eléyìí ni pé ọlọ́run tó wá ṣe yẹn káà ọmọ wa kàn bí ìsìyẹ lórí wípé ní Islam kò ká obìnrin kún wọn náà má tẹ̀tí gbọ́ mi léyìn náà o torí wípé àwọn tó fẹ́ sí ọlọ́nà ni Islam ní àkọlé kan nípa sísí obìnrin ó gbé wọn sáàyè àpọ́nlé àti ààyè ọ̀wọ̀ ènìyà ènìyà tamasakat bi adìyẹ nígbà tó ń ga tó bá ti ṣe kéde o tó bá ti mú ọ̀nà àmà ẹ̀sìn náà gẹ́gẹ́ bó ti tó àti bó ti yẹ wàtàhálà tí bẹ́fàtọ̀ ènìyàn tóun náà sì sọ̀sọ́ tahalat oníkéyìn sọ̀sọ́ ó sì ṣe ọ̀ṣọ́ pẹ̀lú àwọn ìwà ẹ̀sìn náà àbá lọ́wọ́ ẹ̀ gbogbo omi tó wá ti sọ̀tọ̀ pẹ̀lú àwọn ìwà ẹ̀sìn yóò mú gbogbo sí ayé àpọ́nlé nínú àwọn ìwà ẹ̀sìn tó jẹ́ sí wípé ìsìláàmù tó wá sákìyèsí lórí ẹ̀ oníkóbìnrin wọn máa dá tíráàmù obìnrin tóun náà tí ò dá tíráàmù lọ́kọ rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bí nǹkan kan bá tẹ̀ ṣe wọ́n wá ti kọ́kọ́ ọlọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà wọ́n ti kọ́kọ́ ọkùnrin wọ́n bá kọ́kọ́ sọ kankan wọ́n kọ́kọ́ wojú ọkọ náà wọ́n tún sọ nǹkan tí bá sọ. àmẹ́ tó bá ti jẹ́ máa rọ̀ wọ́n tó wá pẹ̀lú ẹ̀ wọ́n kọ́kọ́ kíyèsí nǹkan yẹn náà. ìgbọ́n kò sọ ọkùnrin kankan wọ́n nìkan náà ni. ìtì ẹ̀ dá gbẹ́ngbà míì tí mọ́tò wọn ta kú sójú ọ̀nà nínú gbó ọba yà ọkùnrin lè pé gbogbo wa káwọn ọmọ náà ní káwọn sùn àbákàbẹ láàrin wa yìí wọn sọ pé ọmọ mi jọ bẹ́ẹ̀ tó dé tó ká ọmọ ìkìlẹ sẹmi láàásì tí ò ní wíńdò wọn láwọn sùn jọ náà mọ́sáàsì tí ò ìtọ́wá dùn wọ́n jù ní wípé wọ́n lára bèrè ìkànnì ọ̀bẹ tó jọ káwọn ọmọ bẹ́ẹ̀ sáà tẹ̀sí sọ pọ́nmọ́ tó ń bẹ lọ́wọ́ pẹ̀lú àwọn jọ sùn bẹ̀ náà ni wọ́n sáà títí ò ní wíńdò ọkọ̀ sì ń bẹ ní tó wọ́n hàn sùhánà pa bí wọ́n sì wá sí máa rọrùn fún ìwọ́n sẹ̀sẹ̀ gbọ́ yìí wọ́n sẹ̀sẹ̀ yé ẹ bá sọ tẹ́lẹ̀ yóò lè mọ yìí ó lè mọ̀ tuma rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n jọ̀wọ́ ah, ni mọ̀ tuma rẹ̀ pé ah sí Islam sáà ni wà ní ìwọ eh, ni wàhálà wọn sì mọ́tọ̀ àwọn ẹ̀rọ nìkan kọ́kọ́ tẹ̀lé wa ẹ̀ kí máa ẹ̀rọ kan jẹ́ máa rọ̀ ìwọ ni sáàlì dárìn sí òbí wa yọmọ tó máa rẹ̀ jọ náà èyí tẹ́nu rẹ̀ ń mú bèrèbèrè lórí ẹ̀wọ̀n nígbà tó bá kó sínú ẹ̀ yọmọ tó máa rẹ̀ àbí tó dénú mọ́tò tó síìkì tí wàhálà mọ́tò wíwá wọn táwọn yẹ ẹ̀sìn tó gbé kalẹ̀ fún wa tí ọ̀ bá tì máa ì tọ́nà fi gbé nǹkan yẹn kalẹ̀ mọ́ta kó o torí pé tọ́tọ́ wá fi hàn ọ́ pẹ́rẹ́ kọ́dà yóò yí ọ tòkò yóò jẹ́ kí ni yóò yí ọ tòkò kọjá kó kí wọ́n sọ́nù kí ni wọ́n ti gbọ́lẹ̀ à ẹ̀yìn ẹ̀ lọ tún èmi lẹ́wà bí. látara eléyìí ìṣe ọ̀sán pẹ̀lú àwọn ìwà ẹ̀sìn òun náà ní kó àpọ́nlé báyìí kódà bí tẹ́kọ́rọ̀ obìnrin wọn sọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà lọkùnrin náà o wọ́n ọkùnrin tó bá ṣẹ̀ṣẹ̀ ló ti yẹ kó ṣe ọmọ alápàlẹ́ ní gbogbo ibi tó bá wà. wàmí dáríka nínú ẹ̀ náà ni wípé anáwó sábà alẹ́ a ilẹ̀ masáàjì wọ́n ní Islam ṣe ìyọ̀dá fóbìnrin náà kóun náà lè máa wá masáàsì lè mú ṣàrákàtì fil kó o náà lè bá a participate níbi orí masasi min salati al jamaa níbi orí lè tó wà fún ìrun jamaa báwo la ti bẹ kí èsì àwọn abala bẹ̀yẹn ọ̀rọ̀ tó sọ yẹ pé kómìnrin ó kírun nínú ilé kóun lọ́dà jù pẹ̀lú ìtọ́sọ yẹ pé ládàá jamaa masasi ó lóore ju kéèyàn dáhùn kí lọ gbogbo àwọn àlàyé wa mọ̀ gbòmí. wàá tó lò nàjà ẹ̀sìn dìkẹ̀rẹ̀ káwọn náà káwọn wá yẹ bí wọ́n ti ń ṣèrántí ọlọ́run irú àwọn kata ń ṣe yìí káwọn obìnrin náà wá káwọn gbọ́. máa ti ṣáàmì wà ti sàn pẹ̀lú wípé ní káwọn náà kún wa níbi nǹkan tí wọ́n ṣe yẹ kán sì ní ìrètìzáàmù níta àgbàdo pẹ̀lú ìrètìzáàmù òun ni pé tó jẹ́ dandan fún wọn bẹ́ẹ̀ kábójútó kábójútó alihiyatot alẹ́tì tó bọ̀ ẹ̀yìn wa alẹ́fìtìnà. òun náà ni gbogbo tí ó rọ kiri ká eléyìí tó lè tó wọn jìnnà sí fìtìnà tó lè dá wàhálà rẹ̀. kọ́mọ àyẹ̀sí pé ńgbà tí Islam ní kóbìnrin wa masáàsì ìwà wa masáàsì wọn fìtìnà ló dà lẹ̀ kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. wàtá fàdúrà àkàrà mẹ́ta tí ó sì sọ àpánlé fún mẹ́rin. àwọn akẹ́kọ̀ọ́ bẹ tó ṣe wípé àwọn àyè tí wọ́n ń bì í arúgbọ́lọ́dọ̀ ọlọ́run ni tó bá dé àwọn àyè míì subhanallah ó sì tún máa wò ó pé sí àwọn eléyìí ò tiẹ̀ gbọ́ tí ń gẹ̀ẹ́sì yìí láyé pàápàá jùlọ irú ọjọ́ sunday báyìí tọ́ba lọ́wọ́ mùsùlùmí ni ìjọba fúnra sàlátù. tọ́wọ́ mùsùlùmí bá múra sàlátù jọ sànńdé ọmọ wo ni pé à ah, ṣé kò sáàfà nínú àwọn tí ẹjọ ń sàṣán sàlátù fún yín pẹ̀lú bá máa wọ pé ìmúra ilé yìí pẹ̀lú àwọn tí ò tiẹ̀ lọ bí òdi ẹ̀sìn gángan tí wọ́n bẹ́tà tiẹ̀ wọ́n àtọ́kùnrin wọ jàlábíà white tó tún fún máa láàyányá. tó sì jẹ́ sí wípé èyí tó lóun fi ṣe ìjáàbù náà bíi fìlà báyìí tẹ́kọ̀ kọ́nà gan gbogbo etí náà ló tún yọ ọ́ lẹ̀ pẹ̀lú gbogbo yẹrí nǹkan kan tó fi ṣe tí gbogbo ẹ̀ náà ní tó hàn. òde kẹ́ni o ibi àdúrà sàlátù sì ni wọ́n ń lọ torí bẹ́ẹ̀. eléyìí òde náà fìtínà kó sílẹ̀ kúnlẹ̀ fún fìtínà ni eléyìí ti lẹ́kùnlẹ̀ fún fìtínà ni. mo sọ pé wà mí níbi yìí à ń bẹ lé kéwú jọ́nà ni làwọn bá kéwú débi àwọn ọ̀rọ̀ ìrun jimá lórí pé ní ìrun jimá obìnrin lè wá jímà ṣùgbọ́n obìnrin ọ̀bá wá jímà náà kò ẹsẹ̀ kò ní dà gẹ́gẹ́ bí pọ́kùnrin ò wá jímà. ọwọ́ bá ọ̀rọ̀ níbẹ̀ jọ náà pé àwọn lọ́júmọ̀ ńjọ́ kan kì í sábà wà lọ sọ pé àwọn lọ́júmọ̀ ò ní gani kan sọ yìí pé àwọn lọ́júmọ̀ ńjọ́ kan. ibi àwọn ti ń sàlùwàlá lọ́wọ́ ọmọbìnrin kan kọjá ẹni yẹn ó ní ọmọbìnrin kan kọjá bí obìnrin náà ti múra subhanallah òun máa kó wò nínú jimá jọlá tó wù pẹ̀lú ìmúra obìnrin tó kọjá lẹ́gbẹ̀ẹ́ òun tó wù rí tó bá tẹ́sí pé ohun tí ọmọ adá lẹ́yìn tóbìnrin ló kọjá tí ó dá wàhálà alẹ́ sọkùnrin lọ́rùn kọ́yà má wà mọ́sáàsì òun ló bá wọn. ṣùgbọ́n tó bá ti tẹ́sí wípé obìnrin yẹn ó fẹ́ gba aládá ní ọgbọ́dọ̀ mójútó gbogbo àwọn ibi tó yẹ kó mójútó. nínú àwọn táwọn lè pèrè àwọn sákìyèsí ń bí òun ni kóbìnrin náà ó ti máa yé ibi táwọn ọkùnrin máa ń gbà. tètè wa ti pé ibi táwọn ọkùnrin máa ń gbà ni ọmọ wa rọ lágbájá ni wọn á jọ fàyà kíyà lójú ọ̀nà. rárá ara fìtínà nìyóò náà ààyè àlùwalá obìnrin bẹ lọ́dọ̀ ààyè ibi tóbìnrin ọgbà wọlé wà lọ́dọ̀ ẹ mi náà fẹ́ ṣáàjì fóònù mi níbi táwọn ọkùnrin wá wà sóhun lọ́wọ́ ẹ̀kọ́ wọn lọ. òwúrọ̀ àwọn kan wọ̀nyí ìdènà fìtínà ni tó sì jẹ́ sínú pé ìsìláàmù sàlàyé fún wa lórí ẹ̀. fàyídà dáadáa láti ilà ìmásìkè tóbi ní wàá ti gbàgbé dá láti wá mọ́sálásí kúrẹ́ àmẹ́ni wò ha islam kọ kí wọ́n ó hánà kọ́mọ́ wá nígbà tó wá ti gbà yìí ọ̀rọ̀ nàbí sallallahu alaihi wasallam wọn tó yẹ ká sọ eléyìí òun náà ni àdìtà nàbìtẹ̀ bá ní sọ̀rọ̀ ìmọ̀ ọ̀rẹ́ ní sọ̀rọ̀ ìmọ̀ tó sọ fún wa yìí pé látàmìnàwó ìmá àwọ̀ ìmọ̀sáàgídà lọ. ẹ má kọ̀ fáwọn ẹrú ọlọ́run lóbìnrin o ẹ má hànà wọn o ẹ má dènà wọn o níbi ìmọ̀ wá sí masalasi ọlọ́run. wàbíyóòtù ńlá fáyọrọ ńlá ọ̀nà ẹ̀rí. àwọn ilé wọn kékeré nílé wọn ló tọ́ olóore fún wa. sùmọ́tò bá wá wálé àkọrùjìnà tàbílàt káyà máa wá masáàsì lẹ́ni tí wọn ò ní wá fìfìtì náà yàn ìyẹn ní pé tí wàá ní rí wọn lẹ́ni tí ẹ pé wọn bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó tún fẹ́ tún wò nínú tí máa ń mú yàn fẹ́ tún obìnrin wò òun ni kò fẹ́ jáde nílé kó ti wá ta gbogbo àpẹ fún ìwọ lóorùn kó ti dà á sára àbáwọn kiri kan wa ni eléyìí pèsè pẹfúm wa ní bọ́dí odò ni àti bọ́dí odò àti pẹfúm ìmọ̀ ìyá kan náà ni wá bọ́ ọba ti fẹ́ jáde tí ó máa mú káwọn ẹni tó máa tún ọ wò wọlé dènà sí pápá jùlọ tọ́wọ́ àti tó wá pọ̀ wà mọ́sáàsì torí pé dáadáa lọ fẹ́ wá gbà wọ́n tún kó báwọn ẹ̀rù méjì. àdìsá níbi lélẹ́yìn á lè bá àwọn akókó tí ọ̀rọ̀ yìí kó sínú bá dìsí yìí ṣe wà ó kọ́kọ́ gbé jáde wípé ní bí wọ́n bá ti gbàyàn dáadáa bẹ́ẹ̀ wá a gbọ́dọ̀ kọ̀ fún wa kókó kan nìyẹn pé àyè kọ̀ fún bẹ́ẹ̀ nìkan mú àmúsá sí kókó kejì ó tún fi díẹ̀ múlẹ̀ pé bómìnira bá kírun lé náà olóore kókó kẹta ó ti jẹ́ káwọn ẹ̀kọ́ bómìnira bá wá bẹ́ẹ̀ jáde tó bẹ́ẹ̀ wá kírun ó ní àwọn bó ti gbọ́dọ̀ wá. bákan náà bàbá ń tẹ̀síwájú nínú àlàyé wàlúwàdá àlìkà wọn lè ta aṣọ yẹn o lẹ́yìn àdá àṣọ̀rá àti ìlẹ̀mọ̀kọ̀tù wò bá ti fi jàmá ẹ̀rí ká mú ìrún wá bàbá jùlọ lè tọ́lọ̀ sí ọ̀ràn yẹn fún wa ni fi jàmá àti fi á fi jàmá àti fi á ká mú wá ní àkójọpọ̀ ní jàmá. فضل kabirun للرجال والنساء nisa ọlá ńlá ńlá ni fún ọkùnrin àti fún obìnrin náà tabawo a yi pé lọ́dọ̀ àwọn ọmọlẹ́kẹ́ wáwò á ti kú wàmọ́dá wàlùmùsáàràkà ni ṣùgbọ́n yẹn tó wà kẹ́lẹ́ òkùnsáàràkà ni pé ọlá yẹn wọ́n jọ sáárá kànú rẹ̀ náà nígbà tó nàbà ti kéde tó nàbà ti wá kéde jàmá. wa kadhalika al-mashu ila al-masjid bẹ́ẹ̀ náà ni ìrìn lọ́mọsáàsì kéèyàn rìn lọ́mọsáàsì jáde àwọn àdìdì tó pọ̀ lórí ẹ̀ wọ́n ní wàá fi sọ ìhẹ́yìn wàá bẹ̀rẹ̀ ìmà nínú àwọn àdìsí dáka nínú Sahih Bukhari Sahih Muslim àtàwọn àdìsí tíra àtàwọn tíra míì náà ta ti ka àwọn àdìsí tó sọ fún wa nípa kéèyàn orí lọ́wọ́ sáásí àwọn àdìsí kàkà lórí ẹ̀ ti pọ̀ nínú ẹ̀mí àwọn ìdílé ká mọ̀ ẹ́ pé bíyẹn bá ti ń bọ̀ wá sí mọ́sáásí wọ́n máa fi ìkànnì ẹsẹ̀ wa pa àwọn àṣìṣe wa rẹ́ wọ́n máa sì máa fi kankan ládàá lè fún wa wọ́n máa fi gbé ipò wa ga lọ́dọ̀ ọlọ́run àwọn eléyìí fi hàn yí pé ẹni tó wọ́n wà nínú ilé lára ẹlẹ́yìn kò lè lè lára ẹlẹ́yìn kò lè lè bó tẹ̀lé kó lè sàwọn nǹkan olórí mi yàn fún lára ẹlẹ́yìn kò lè lè lórí kẹ́sì wípé kó mi ló wá mọ́sálásí nígbà míì náà àwọn orin míì náà bẹ tọwọ́ ló ti kéde tọwọ́ ló tẹ̀. nìsa okùn lè lẹ́yìn ilà lọ́sídìd táwọn obìnrin yín tí wọ́n bá gbà yọ̀ǹda láti wá sí mọ́sálásí wá kí àwọn èèyàn tó bọ́ sálẹ̀ òní lẹ́yìn mẹ́wò tètè kí àwọn ọ̀dọ́ wá di ní wàá lọ wá di sí gbowó sẹ̀rí kí a ìwọ mísánà àbí àfa kan tọ́lá sàlátù kan lẹ̀ táwọn afáà wa ń sọ yìí pé kódà kọ́mìnrin ọmọ ajáde ńlẹ́ lóru kódà kọ́mìnrin ọmọ lọ kìámù léèlì kọ́bọ̀kọ́lé wọ́n wá ní àhá síbẹ̀ láti sàlẹ́bí ti sọ yìí pé ìdásítà bẹ̀rẹ̀ ti ní sáà òkun bẹ̀ lẹ́yìn ilà lùmásíjìdì fáadà lóla ònà ẹ̀rí ẹ̀rí pé násù yẹn yóò bẹ́ẹ̀ jọ bíi pé lẹ́yìn náà lọ́dà kọ òru ni lẹ́yìn lóòótọ́ ṣùgbọ́n ìtawọ̀ àbá ní ẹ̀kọ́ o kèésò òru yíhun ni o àwọn ìlú tó bọ́ sálẹ̀ torí pé lẹ́yìn ti bẹ̀rẹ̀ mubasharatan bi ghurubi shams bóòlù bá ti wọ̀ sí báyìí alẹ́ ti bẹ̀rẹ̀ náà nù obìnrin wa bẹ́ wá kí irun magrib tó sì gbà yọ̀ǹda ẹjọ́ wá kì ó bẹ́ wá kí ìṣá ó gbà yọ̀ǹda ẹjọ́ wá kì ṣùgbọ́n bá ti kí táwọn kásìkẹ́ni ká padà sínú ilé wọn. ẹ̀dùn àwọn abújáde wọn sáà sí ilé ẹ̀dá kò wọ́n ní ya kíní kan bí wọn abẹ́tara kí wọn rárá. musaasi lọ wá musaasi náà ní kó o fún padà gbà sílé. látara eléyìí àdìsí sàlàyé fún wa wípé ní obìnrin lè wá masalasi bàbá ní ọ̀wájú káwọn ya tẹ̀sítàdínù záwùjá bíi dáàrí wọ́n ní ojúpọ̀nà tó fi jásí wípé obìnrin ọgbà yọ̀ǹda ọkọ rẹ̀ níbẹ̀ wọ́n ní lè anamula zamata libait hapun lizawuji kóbìnrin wọn máa wà nínú ilé kídi obìnrin wọn máa gbé nínú ilé ẹ̀tọ́ ọkọ ni gbogbo wọn obìnrin ọ̀rọ̀ lọ́gbọ́ yìí o èsì wọn bá fóònù lẹ́yìn káàkiri gbàwọ́ náà mọ̀ jáde nínú ilé sọ́ọ̀bà ẹ̀ dákú tó jáde ee eh, bàtí wàá lọ jìnnà tẹbi ilé kẹta náà nínú lọ kí ìyá kẹne ni mùlá sàmàtù bẹ́ẹ̀t hàkùn nìzàwòjì kídìí obìnrin ó gbénú lé ó gbénú lé ọkọ ẹ ẹ̀tọ́ ọkọ ni gbogbo omi tó ń kó lè fẹ́ lọ ọgbà ìdá. àwọn obìnrin dáadáa kódà bí àwọn ọkọ wọn bá jẹ́ sí wípé iṣẹ́ ò jẹ́ kájọ máa gbé pọ̀ gbogbo gbà ọlọ́run ti sáyé dìrọ̀ nísìnyí. ẹ sọ̀rọ̀ láì mẹ́yẹ ìgbà kílẹ̀ tó sùn. ọbẹ̀ jáde tó ń gbọ́ bí kíbi tó ń wọlé bẹ́ẹ̀ lọ ọba ìgbà lọ́dọ̀ kọ̀ rẹ̀. ẹlẹ́mi àgbẹ̀ wọn àsín wọn àsín bí ìbá gbogbo tó wà lọ gbogbo bíkíbi tó wà ó bá yọ̀dá pé ẹ dákun fẹ́ lọ bí báyìí o kèésì ṣe pé pàtó bá múra tán lọ dàgbére ẹ̀kọ́ yẹn ká lọ ní gbogbo àwa obìnrin kèésì pàtó wá múra tán tó ti gbé bá pé àbú wọn fẹ́ lọ kí ìyá kẹ́lẹ́ tí wọ́n ní wọ́n bí ma gbà wọn kí wọ́n lò pọ̀ lọ́tẹ́lẹ̀ àwọn yòókù tún lè mi ta ọ̀pọ̀ kẹ́lẹ́ fi sọ mí náà ni pẹ̀ ká má dàgbére gan yà kọ́ ọ má dàgbére ọbẹ̀ tà. ọkùnrin míì onú àdúgbò pẹ́ sáwọn ọmọ sọ mí lẹ́nu wọn lọ ṣùgbọ́n mo ti lọ òdùmá ìwà àtẹni tí ọ̀dà gbére náà ẹgbẹ́ ni torí pé kèsì pé pẹ̀lú ìyọ̀nù ìyọ̀nù rẹ̀ ló fi yọ̀ǹda fún tó fi lọ. látara eléyìí kóbìnrin ó gbé ní ọkọ ẹ̀ hákòlì zaut ẹ̀tọ́ ọkọ ni o. wàhùrù ju alẹ́ lọ́sí tìtìrì kàlhán mùbá kómìnrin wa jáde nígbà yẹn lọ sí mọ́sálásí afẹ́fún nítorí ládàtọ́bẹ̀ lọ́lẹ́ gbà àwọn afáwa mọ́kọ́rọ́ ìdáná wa fi pàdé ara wọn bẹ̀rẹ̀ pé fọlá tẹ́tírú kò lè wá jíbalẹ̀ ájílẹ̀ mùbá abẹ́rẹ́ta fọlá tẹ́tírú kò lè wá jíbalẹ̀ ájílẹ̀ mùbá àyè wá fi ìtọ́jú ọ̀ràn yẹn lẹ̀ torí pé a ṣe nǹkan afẹ́ká ah, ṣe kẹ́ni kọ́ àwọn sùsùn nílò pé a kò fẹ́ gbalada ọwọ́ àwọn ọmọ sáásì ọwọ́ sinafila sinafila títí wọ́n gbé irun iṣẹ́ wọ́n gbé ìnáwó wọ́n sì kọ́ ọmọ ẹ̀yìn ìlú àwọn kírun ní àgbọ̀ àná ọwọ́ sinafila títí fa àwọn iwájú àwọn ọmọ sáásì wọ́n bẹ tilẹ̀ kọ́ wọ́n sáásì gbà padà padà lọ́la yóò wá kí ṣáà tèmi náfìlà tó ń sèyí náà èyí fi kéde èyí fi fẹ́ ká ṣe àbí tá a lè gba aládàáni lẹ̀ káwá fífi èyí tọ́jú ọ̀ràn yẹn lẹ̀ tó nílé tàbí ṣe. fàyídà aládìnà zàwọ́tì tọ́kọ bá ṣe yọ̀ǹda fún obìnrin bẹ́ẹ̀ bákan ní asukọ̀tọ̀ ha kọ̀ ìjẹ́ dandan gbà lórí irú obìnrin yẹn ọkọ yẹn ti pé wà buyutu hunna khairu lahunna ayé khairu lahunna mina salati min masajid bàbá ní kẹta alábi sọ̀rọ̀ ní pé kékeré nínú ilé ó lórí fún wọn ju ìbánkì mọ́sálásí lọ. wàdáàlíkà wọn lè tí wọn sọ yìí lè amúni lè fitinà bí mo lásàmá ti dín náà lùlù wọn ní ọ̀rọ̀ tá a ìyẹn ni lórí pé ìwà nílé ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ̀ ju jíjáde lọ ilé wọn ni wọ́n ṣe kéde ilé ni wọ́n sì wà eléyìí ni nǹkan tí wọ́n là nẹ́bí ń ṣàlàyé fún wa káyọ̀rù yẹn ò túmọ̀ sí wípé ká gbọ́ yé pẹ̀lú àlàyé táwọn àbá ṣe yìí wọ́n ní táwọn jáde bẹ́ẹ̀ ni kéde o. Le amúlẹ̀ lè fitinà bí mo láàṣà láti iná bòyò ìwà nílé ó mú ìfọ̀kànbalẹ̀ wá ju wípé tí wọn wà ní mọ́sálásí lọ pé tí ń jẹ́ òun tó wà bẹ́ẹ̀ nìyẹn kò túmọ̀ sí wípé tí wọn bá wá kí nílé pé ládàá tinú lé olóore ju ti mọ́sálásí lọ pẹ̀lú àlàyé tí bàbá ṣe lábẹ́ àdéhùn yìí. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bí àsìkò ṣe gbà wá máa ìparí àlàyé tó wà lábẹ́ àdìtì yìí láti ṣàlàyé kókó méjì bí bàbá ti ṣàlàyé ẹ̀ kókó ẹlẹ́ẹ̀kẹta àwọn ṣàlàyé ẹ̀ nínú dárúsù mi ti ń bọ̀ wa sallallahu ala Muhammad wa ala wa sahbihi wa sallim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.